jẹ́ kó tẹ́ ọ lọ́rùn má wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwà o má finú mi o mo mọ̀ ọ́ jẹ́ má. bàbá ìwà. bàbá ìwà bàbá ìwà. ṣé ni mo wí ṣé ni mo sá ọ̀rọ̀ tí n bá sọ ẹ jọ̀wọ́ ẹ fi kọ́gbọ́n ọ̀rọ̀ tí mo wí olóhùn tí mo rí sẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo. for a for kwa iṣẹ́ ọlọ́run máa wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwà o. baby forget èmi ò ní pẹ́ tí n bá ti pẹ́ kó n ṣe pé fún ya mi kí ló ti mi ní pẹ́ ah, èmi rò pé àwọn Messi nìkan ló lè gba mi fìdí àti sí Ronaldo èmi mọ̀ pé ó lè gbàjú ọ lọ ayé sí Ronaldo ní da. o fọ́ ni ṣé àpò màmá respect kọ ẹ. jọ tó ná àwọn èèyàn máa rí ọ̀rọ̀ bọ̀ wọn á lọ ọ̀rọ̀ bọ̀ òmèrè ṣe ọ̀rọ̀ bọ̀ tiẹ̀ in fact tó bá ń gbọ́ ó pa mí kú ó ṣeré fún mi ó ṣeré ṣeré ó pa mí kú ọlọ́run láyé mi lè fẹ́lẹ̀ pamọ́ I swear I don reach last bus stop ìwọ ní òpin December ti January mi báyìí tí n bá ti pè é lọ́la call me bastard. ìwọ ló mọ màṣá máa expect kọ ẹ. kọ́ mi ló máa jẹ lójú oorun I will call you baby oh take kó lè mọ̀ kó lè mọ̀ kó wà pẹ́ take baby. mwah. all right oh, all right. tó mọ o tó ń rèdí ìwọ èmi àti ẹ níta àjọ máa múlẹ̀ fúnra wa tí ọmọ olóbìrú kan bá pè mí ní ọdún ìtọ́dún ìfiparí wọn máa ṣépè fún yẹn ni èmi àti ẹ lájọ máa wà o oh bébì wọn kọ́ náà wọn kọ́ náà wọn kọ́ náà jẹ̀dí ẹ̀ wọn kọ́ náà wọn tí màá ti wọn kọ́ náà kí n dákú sórí ẹ kọ́ mi bá sa wàláì tí ìyá ọlọ́sẹ̀ ẹ̀gọ́ níṣẹ́yìn tó bá gbọ́ pé orí ibi tí mo náwó sí rè táyé mi fi bàjẹ́ sẹ́kù wàhálà máa ṣe sára sí pé òṣùbà rẹ̀ rè ọlọ́run torí nígbà tí ilé bá wà backyard of yases tó dẹ̀ tó wà mountain of fire why tell you you wan spend of the whole life of of death yes thank you i will see you ọmọ àti ọdún yìí àjọba wà dá ìlú. ló sọ̀rọ̀ ń bàdàn náà ń gbóòórùn ẹnu lọ́yọ̀ ní gbogbo ẹnu ìjà lálábí ìgbà kan fi rúrò fọ gbòòrè ṣòfò síwọ̀n ibi tó ti ń bọ̀ nítorí ọlọ́run dẹ́bi. Júmi o lè bí pé course tó ṣe yàn fit ẹ o bá ti lọ fún Newcaster abẹ́rẹ́ ọlọ́run because o good fún ròyìn gan. àbí. moreover èmi àti ọjọ́ jẹ́ roommate wá wọ̀ papọ̀ you have your life to live and I have mine so free me. Debbie Debbie ah. Ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yí ẹ̀wọ̀n bí ọ̀sán nípa ìṣògùn lórí ọ̀ṣọ́. Quando mamá lo malata. Debi, ó mọ lecturer Mr. Ọláwọlé. Wọ́n mi jáde kúrò ní kíláàsì torí mi ò ní àǹdà òtún mo wá ní kí wá bá bóyá ọkọ lè rí kúkè ìyá mi tí bá délé máa ra ràn má dá padà jumi abeg come again no hear you. ẹ mo ní lecturer yẹn lé mi jáde kúrò ní class lórí kìkì tí bá délé máa fún ìpadà. kí n yẹ ní two thousand naira. ìwọ táwọn parent ẹni kò wá kàwé ní school so lára owó rose tí mo ń ṣe no tí expect kí n yẹ two thousand naira no problem agbọ̀bọ̀rọ̀ ìgbàgbọ́ pàdé my money back. màá fún un tábà délé ó lélẹ̀ bó ṣe bó ṣe bó ṣe. <laughs> ẹyin ah, ah, ah. girls kí lẹ sọ látàrọ ó fọ́ ni kí ló ṣẹlẹ̀. ẹ lè má jì pé girl hostel mi yẹn júmi náà òun ló pè mí sọ pé kí n yóò ní two thousand naira just two thousand naira nígbà yẹn lè àfọ́ lónìí kí n yá òun it's a lie. <laughs> ó fọ́ ní ṣá. Eh? two thousand naira why na why tó ń dọ̀tí ẹ̀ náà ẹni tẹ́mi wò yẹn pẹ̀lú tó ṣe pé up and down ẹ̀ kò lè láéláé kò yá òun two k. i fit dey lie for you but abọ́rọ̀ àmọ́ àtúnṣe àgùn collect my money back. ọ ọlànà mr maria ṣe ṣe ṣe gbàgbàgbàgbàgbà fóònù ẹ lọ́wọ́ mi. ó ní ó gbà pálásá ẹ sí o mo jẹ́ jìntì ẹ̀sán kan fún ẹ see that girl that babe she she feel dey whine you o ó lè pọ́n parọ́ fún ẹni. two thousand naira bí gẹ̀yìn ṣe wà bó ṣe rí báyẹn ó ń yá two thousand naira lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo ohun tó ṣe pẹ̀lú gbogbo aṣọ tó wọ̀ pẹ̀lú gbogbo fọ́ọ̀n tó ń ká tó ń gbé kiri two thousand naira kò lè afford two thousand naira. ṣé o ṣàrò dáadáa kó tó yẹ àkànṣe ayé ti gbẹgẹ kó má jẹ́ pé ọkàn ní kó lọ wọ́wọ́ ọwọ́ ẹnìkan wá kó wá fi ṣe nǹkan. the girl no get money she no get money for hand. Uh-uh. and she go dey insult me say na me dey do wrong. sori irú àwọn ọmọ yẹn. she dey claim oli oli. sori nǹkan tí màá sọ fún ẹ sori irú àwọn ọmọ yẹn wọn gbọ́n máa pre ten d fún ẹni o tó bá máa já báyìí wo ojú ẹ̀ gan ajá. wọ́gán wàhálẹ̀ ni ah. hmm. wọ́n ti sọ fún ẹ jára ẹ nìyẹn tó má dẹ̀ gbó lọ́wọ́ ẹ̀ tán lọ fi ṣòwò. ojú olówó nílé ayé mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run nílùú tó lábà tó níjó ajáhùn ẹ̀ ó ń sọ ọ̀gẹ̀dẹ̀ What's your faith dead? Alpha. Um, baby, mo ti máa ń wù ẹ́ láti gbà tó ti dé lọ. Ó ní kọ̀kọ́ tí mi máa appreciate láìpẹ́ ìgbà tèmi bá fẹ́ mi ṣe girlfriend tí mo dẹ̀ rí pé o ní honestly o ní o ní um Debbie I want you to be my girlfriend. Dan wọn náà pé kò possible because student ni ẹ student lèmi náà ṣé ìwọ̀n owó tó bá fún mi nílé ni kí n máa fi feed end school ni. moreover ẹ̀yin boys tẹ wà ní campus atẹnu make me fine nínú so Dan kò lè work. excuse me. Sorry, sorry, excuse me. ah! Àṣì kí ló ń ṣe lé ìbàyẹn nìsí nígbà tó rí ọdún ọ̀dọ̀ tó ṣe tó fẹ́ gbà. Ah! Ẹyin girls, mi ò mọ̀ bóyá ẹ rí nǹkan tí mo ní club náà bóyá ẹbẹ̀ sọ bóyá kò nǹkan tí mò ń rí kò clear sí mi. pẹ̀lú gbogbo pákéjì ni wàhálà tó ń dé sálẹ̀ especially wọ́n tó jẹ́ pé o gbé dání síwájú òpọ̀n sẹ́yìn ó mọ ohun tàtẹ̀ ti dé club wọn ta ti ń fi ìpọ́lọ́hún wà lẹ́yìn wa ó mọ̀ bí mo ṣe gbọ́ pé àwọn guys yẹn hype man yẹn ó ti ń hype àwọn Elégùṣì spender yẹn ọmọ mú bẹ́ síwájú mi mọ̀ pé wọ́n gan rí mi kí la bẹ́ síwájú sí <laughs> àwọn girls tó jẹ́ pé ńgbà táwa ti ń ṣe runs ta ti ń ṣe olóṣó wọn ò tí ì jáyàn. Hmm, you can imagine pikin sì ni wọ́n ọmọ yẹn wá dé wọ́n rí rí wọn èèyàn tẹ́ pé bend down select náà ń ṣà ọmọ orí mi laago nígbà tó yẹ pé òun àwọn guys yẹn kàn ń gbé tán kàn ń spirit ẹ̀ tán gbé lọlé ẹ wo kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ sí wa. Becky okùn tí ọmọ kan tó fọ́nì sí mi jù orí kò kọ́tẹ́ pé ó gbé wájú ó gbé lẹ́yìn kò lọ́jọ́ iwájú dípò máa lẹ́yìn ọ̀la orí iPhone tó lò orí kejì pé gbogbo ojú àìsàn pimples ni ẹ orí inú bẹ́sà tó ti drop ọ̀rẹ́ I don tire ó ti sú mi gbogbo ilé tí mo kó sáyà kí n ṣe fún sandboard owó ni mo fẹ́ fi pa náà olóò fún mi kíkan àwọn fi ṣe sandboard wọ́n fi pé àwọn user make money abeg i don tire mo wake up abeg. kí ló ń sọ yìí ẹ wò a sì ti ní problem o àbẹ̀wò ká ti ní problem báyìí we don dey get problem a ti ń sùn a ti ń sùn ẹ tó bá dẹ̀ sùn lè sùn lọ sí ìpele tó ga kó a lè sùn lọ ẹ wò ṣe left and right we need to we need to cheer up we need to wake up as in ẹ wò fóònù táwọn girls yẹn ń lò náà ẹ wàṣọ tán jù ẹ wo cast gbé wá sí club ẹ wo nǹkan táwa kó sí a ń ju gbogbo ẹni pé ààrẹ ní ìpè wa ààrẹ ní gbé wa lọlé ẹ just take a look at us a ti ń sùn o ẹjọ tó ẹ wake up ah i don tire. ibi ìmọ̀ pẹ́yìn gan rí o ẹ wá kí la fẹ́ ṣe sí gan-an kí la fẹ́ ṣe gangan ti sú èmi ah ẹ wo èmi sì ẹ̀ ní suggestion kan sí nǹkan tí mò ń rò ní pé bóyá ká tẹ̀ súnmọ́ àwọn àgbà kó tiẹ̀ fọ̀nà wọn àbí pé kí ló fìwé ká wọn kó lè já wa sí i ká tẹsẹ̀ lé bọ̀ pé eléyìí kò kí ṣọ́dínárì eléyìí ò nọ́mà àbúrò fìpò nọ́mà ni tí n bá gbọ́ ẹ dáadáa ó ní ká tẹsẹ̀ lé bọ̀ ah, ọmọ ká tẹsẹ̀ lé bọ̀ tá a bá rí nǹkan tó tún jẹsẹ̀ lé lọ ká tún ti bọ̀ ẹ jọ I don't tire ẹ já tẹsẹ̀ lé bọ̀ ká tẹsẹ̀ oko bọ̀. ẹ̀fọ́ yóò bí wọn ní kí wọ́n máa jùgbẹ́ kí wọ́n máa ṣùgbẹ́ kí wọ́n máa yáwó ṣùgbẹ́ kí wọ́n máa yáwó ra gba ra rò kí wọ́n máa rí ẹ eh, customer kí wọ́n máa rí better money ah, me I don't tire beg. jẹ́ tiẹ̀ ṣì dá. Ah, o fóònù tí mo ń lò náà o fún mi ẹ̀ fóònù. ọmọ ibi tí o fún wey that girl you use ọmọ wọn kàn ń di orin ọlọ́run ṣàlù. ẹyin girls ọlọ́run ẹyin girls mo ní suggestion kan. ẹ ẹ Mr. Ayiko àbí kí wọn porúkọ ẹ bàbá gẹtìmá wa yẹn tó ní tribal mark báyìí ẹ ẹ ẹ ẹ máa tó wàhálà. ẹhìn mú òkúta bá lọ bá bàbá yẹn ó yẹ kó ní one or two place tó lè mú wa lọ́nà ó yẹ kí sẹ́pẹ́ ìbílẹ̀ ni máa yẹn pẹ̀lú gbogbo tribal mark kẹ̀kẹ́ mo go meet the man. wetin you dey talk wetin you dey talk kí ló kan man pẹ̀lú. Dara I know wetin I dey talk that man na ìbílẹ̀ you know say tribal mark na e be like be mo go meet am o tọ́ máa lọ̀rọ̀ tí ò ń sọ yìí o ó dà ń pò make sense ah, tó bá wo máa yẹn dáadáa science man ni o bó dẹ̀ ṣe wà yẹn ó máa mọ̀ ń pa ewé àtẹ̀gbò dáadáa. at least abára explain bí nǹkan ṣe ń lọ bí ẹ kó kó mu ajáde náà because ìgbà tá a ti ní gan ó nìyẹn tá à fún un a máa jẹ́ kó mọ̀ pé tá a bá ní ó tún máa bára sí i làkùkọ tí ń ṣiṣẹ́ àgò. ọlọ́run tá a ti yẹ tó ń dowó tẹ̀ fi rí ná. Ah, ah, ẹ bá ní amówó wa ní rí fún yín rè yí dáadáa yí dáadáa má òní kókó. ló la rédíò ẹ̀ lẹ àmọ́jọ́ ta tó fẹ́ rí ẹ̀. ìyẹn jọ wà níjọ wà ó mọ̀ pé torí ìsúkú mi ṣe torí àwọn tí wọ́n sùkúbà àwọn ò mọ nǹkan tó ń pè mí. dára kọ́ lélẹ́yìí ọ̀ṣí dára sí ni ọmọ ìyẹlẹ́kọ̀ ni. ọmọ ìyẹlẹ́kọ̀ mm. dára tí wọ́n ń wò yìí kò ń ṣe ọmọ ìyẹlẹ́kọ̀ dára tó pọ̀ṣì mọ́tò ńlá ńlá náà ti máa ń dọ̀pọ̀ ọmọ yìí ọmọ tó pọ̀ṣì lélẹ̀ dára ọmọ ìyẹlẹ́kọ̀ kọ́ ọmọ ìyẹlẹ́kọ̀ ni. ṣé dára sí ni eléyìí tí wọ́n ń sọ yìí mm tí èmi mọ̀ àjọṣe kékeré ládùúgbò yìí ó dẹ̀ wà humble gan kò sí iṣẹ́ tí ò lè bá yẹn ṣe á bá wọn ṣẹ́gi á bá wọn ro ẹ̀kọ́ á tún bá wọn pọ̀ tó bá tún fẹ́ lọ gbé fún kọ́sítọ́mà òun náà ló tún máa gbé lọ ṣọwá tún rí ìyẹn tún kéré nù nǹkan tó lè ṣe o church báyìí òun ni wàá kọ́ bá láàárọ̀ fún sunday school òun náà wàá bá ń bible service òun náà wàá bá ní service jọ sunday ọmọ yìí mo like ẹ gan ni o. jẹ́ ká gbọ́ràn sórí ọmọ tí wọ́n ń wò yìí tí wọ́n sọ pé o like gan yìí tó bá wá drop ẹ̀ ní school tó bá láṣọ tó máa wọ̀ pátá yájú ó ní aṣọ tó máa wọ̀ tó bá drop ẹ̀ ní school báyìí mo máa rò bá dádì ẹ̀ lẹ́kí ló kọ́lé sí tí máa rò ya mọ́ mi ẹ̀ àjànà kọ́lé sí wò mí láìkẹ́ o sórí eléyìí tèmi sọ yìí ọmọ olóore ni o kò gbà kó jẹ́ kí ló ń ṣe ẹ̀ náà. kí ló ń ṣe ẹ́ wo ọ̀rẹ́ mi Simi má wọrí bẹ́ẹ̀ sùn wàá mọ̀ kọ́ sí mi. má mà sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀. Ah, ẹ kú kalẹ̀ ẹ tí ẹ ní ẹ fẹ́ rí mi mo wá pé à ah, ìgbà tí mo ti close pé kó tó di pé mo bẹ́ wulẹ̀ mi lọlé mo wá ní kí sáré wá yọjú sí i pé sí ò sí o. bẹ́ẹ̀ ni Mr. Eko alọ́sọ́pá fẹ́ rí yín and ẹ mọ̀ wá lánàá kó tó dé ni. Ah, èèyàn tí ẹ ní nínú ọgbà yìí tó bá sọ àwọn ọmọ náà mọ pánú ọgbà yìí ẹ̀yin ní nọ́mbà one. <laughs> ẹ̀hẹ̀ so ló jẹ́ ká ránṣẹ́ sí yín ẹ fọkàn yín balẹ̀ o ayọ̀ ni o ṣe ti gbọ́ àbí ẹ̀yin girls. <laughs> bẹ́ẹ̀ ni Mr. Iko ẹ wo látìgbà tá a ti dé inú school yìí ẹ kò sí ẹni tó dáa tó yín ẹ ti dáa jù. Ah! <laughs> ó ṣe èyí mi nígbà tẹ́ ni kò séèyàn bíi tèmi náà báyìí mo á wò pé láìsẹ̀ dé tẹ̀ èwo ni <laughs> bọ́n ti máa ń dánù ràn wá nù adá gan ni. bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé nígbà tá a fẹ́ kúrò nílé àwọn òbí wa fi wọ́n sílé èmi àtàwọn tó kàn án rò pé ah, ẹni tó tiẹ̀ dá sí wa ìta bá lè fi ṣe bàbá kẹ jẹ́gi lẹ́yìn ọgbà wa. Ah! ṣe rí àti fi mí sí bàbá ò le ṣe bí kí n ti jẹ́ bàbá yín ni àmọ́ kò kàn lè yọ owó ni kò sínú pé ẹ bá mi owó dà kò lè ṣe wọn pinnu séjì tí àwa náà ṣe ẹ̀yin ọmọ ti kábọ̀ dítẹ́ ẹ̀yin náà náà sáwa náà òun làwa náà fi <laughs> làwa náà dọ́gbọ́n fi ń dọ̀tí ojú nù gbóòórùn ọgbà. <laughs> tó bá jẹ́ tìtòwó yẹn ẹgbẹ́ e tìṣẹ́gbẹ́ ṣé bí bá ṣe ń wo èyí a mọ̀ wípé ìbílẹ̀ nìyẹn ẹ máa ní àwọn àgbàlagbà tó jẹ́ pẹ́yìn náà ẹ bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyé tó máa mọ ewé àtẹ̀gbò Ah, ibi tẹ́ ti gba pẹ́náìtì lọ tó yín nu ẹ kàn wò mí pé mo kọlà ni ewé àtegbò kẹ̀ ah, láì sọ kó lóyún àwọn náà mọ̀ sí ewé àtegbò èmi mọ̀ kankan pé ewé àtegbò. Ah, Mr. Iko ẹ̀yin àti kọ́mẹ́dì yín ìṣá ẹ wo ní ṣókí kọ́ ta fẹ́ lọ́wọ́ ni wípé afẹ́kẹ́ gbé wa rìn ẹ àwa náà fẹ́ mú òun àgbà. ẹ mọ̀ bàmí kí n gbé yín rìn láì ṣe bí àrùtì ẹ ìsàfọ́jú èwo làbùdó máa ń gbé yín rìn ọ̀rọ̀ yín ò yé mi. Mr. Iko. Eh? Ah ẹ wò ṣe rí òkú kì í fà pamọ́ fẹ́ni tó bá fẹ́ wẹ̀ o gbogbo èèyàn ló mọ̀ ní sùkúl pé runs girl ni wá àbí kílẹ̀ ni mo sọ everybody knows say na we be runs girl. ẹ kọ́ ló ń sọ àná. kò sẹ́ni tó mọ̀ anu campus pé olóṣó gidi ni wá olóṣó ayé ni wá mo fẹ́ kẹ́ ẹ fọ̀nà hàn wá inú ẹ̀ wò ń sìn ó ń jọ wà mọ́lẹ̀ lónìí ó ń jọ wà mọ́lẹ̀ lọ́la àdẹ̀rí kókó ẹ tí yóò bá tiẹ̀ fóró yìí gan ó yẹ kó lè kọyàn lójú náà ewu làbúrò máa jọ wà mọ́lẹ̀ lójoojúmọ́ ká má rí kókó ẹ ó ti sú mi ẹ fọ̀nà hàn wá nà án ẹ àwọn náà fẹ́ máa wọṣọ gidi a fẹ́ máa ṣerun gidi a fẹ́ máa wà a fẹ́ máa be happy a fẹ́ máa gba right cars a fẹ́ máa lo good phones ẹ ṣàánú fún ọ̀nà Mr. Iko. ẹ ò tí yín tiẹ̀ kọ́ là kọ́kọ́ ẹ àmọ́ ẹ má bínú o ṣé gbogbo àwọn tí wọ́n ń gbé yín lọ gbé yín bọ̀ tán jàn yín mọ́lẹ̀ ṣé wọ́n yẹn fún yín lówó ni àmọ́ èmi tẹ́ni mọ́ gbé yín rìn yín sí èmi èsè bíi arúntì wọn èsì ṣe Julius Berger tábà pé ọ̀nà ẹ̀ èsì ṣàfọ́jú so ọ̀nà bomọ́ àfẹ́mọ́ mú yín rìn káàkiri. ẹ wo Mr. Iko nǹkan tá à ń try láti sọ ni wípé afẹ́kẹ́ gbé wa jáde ẹ mú wa mọ ohun àgbàlagbà ẹ̀yin náà ṣàmọ iṣẹ́ tá à ń ṣe olóṣó ayé ni wa bọ̀ à ń jáde kọ́tà ìjọba ìsọ̀nù àá sọ fún ipa afẹ́ ṣoògùn owó o afẹ́ ṣe oògùn tó jẹ́ pé tá a bá gbé ara wa jáde gan tá a bá ṣeré pẹ̀lú ara yìí ó máa make owó fún wa àwọn agbọ́n lè fún yín lówó kún wọn five hundred tá à ń fún yẹn kó ń ṣòwò mẹ́rin a máa fún yín lówó gidi àwọn náà fẹ́ máa jù a fẹ́ máa slay ní Instagram. ẹ ṣé báyìí ṣe wà ń sìn tí bá fún yín ní káàkiri ṣẹ́yìn gò ní bí happy ni ṣé ni yóò ní dùn ni ẹ ẹ máa lo mọ́tò ọlọ́yẹ ara máa máa tu tó máa máa fresh ẹ wo Mr. Iko nǹkan táwọn kejì mi tàbí sọ ni wípé ẹ̀yin náà pípa tá a ti lò rárá à ń fún yín ní nǹkan ẹ̀yin náà mọ̀ so tẹ́ bá wá mú wa jáde táà náà the biggest girl nínú campus táà ń ride big cars táà ń wọṣọ tó wà táà ń ṣerun tó wù wá kí lẹ expect pa máa ṣe fún yín. Ah, ẹ òótọ́ ni nǹkan tẹ̀ sùn torí pé ọmọ gidi ni ṣé pé bẹ́ẹ̀ ṣe wà yín sìn ká ní gbogbo ẹ̀ kàn tún ṣe jù báyìí lọ ẹ lè fún mi ní ọkọ̀ ah, ah, lọ́kọ̀ tèmi gangan tí ó sì máa lo epo tí ó ní táyà tí ó ní ọ̀nù ẹ má wọrí mọ́tò tó máa rà fún máa ní èsì kò ń ṣe tó fẹ́ ẹ wò tó bá tún yàgùn a lè change sí tó ń fò lókè ẹ̀yin gan lè máa fò lókè. kódà a máa ra mọ́tò fún yín a tún máa wá change iṣẹ́ ọwọ́ yín gan. irọ́ ni ẹ tún lè máa wáṣẹ́ gidi ah! kí wọ́n á mo lè ṣe fún yín o eh, ẹ̀yin náà sì mọ̀wọ́ wẹ̀ wọ́n sì lẹ́yìn tó bá mọ̀wọ́ wẹ̀ ní ò bá gbàjẹ́ o ah! ẹ fún mi lọ́jọ́ méjì sọ́jọ́ mẹ́ta èmi ṣe ìgbáradì fúnra yín ṣe mọ̀ pé ẹ sọ fún mi tẹ́lẹ̀ ẹ sọ fún mi èmi ò bá yín kókó nǹkan tẹ sáfẹ́ ni pé ẹ̀yin náà fẹ́ bá gbà mú ẹ fẹ́ ṣe bí àwọn yòókù yín kẹ́yìn náà máa lọ́kọ̀. báwa ń tó sọnù kiri. ẹ ẹ ẹ ń jẹ yìí okú rẹ láti jẹta eyín pípé ò pè wíwálé wíwálé ò wálé ayé ń jẹ yìí dẹbi. jumi wetin happen na am i kid dúró náà ṣe fẹ́ máa mọ́nítọ̀ life mi káàkiri ni tí mo bá wálé mi ò wálé náà nìyẹn tí mo bá dẹ̀ wá mo wá nìyẹn it's never your problem please leave me alone. Um, um, Debbie no be say I dey monitor your life you know say èmi àti Ẹlá jọ ń gbé nínú room if anything happen èmi lẹ́yìn àkọ́kọ́ tó máa ní kó wá ẹ síta náà. wo wo wo yẹn ò fẹ́ roommate mi ò pẹ́ òun ní kankan bẹ́ẹ̀ ṣe tó fi mí sílẹ̀ ah, ah, wetin concern you na bẹ́ẹ̀ leave me alone abeg I no get time excuse me abeg excuse me I no get time bàbá ìwà bàbá ìwà bàbá ìwà. ẹ wọ ẹni tí ẹ bá mi kó fún Mr. Lawal ẹ kò kí ọ̀gá ọ̀gá. Ah, um, class rep ẹ dáhùn sọ báwo ni kó fa ìgbà mo ti chẹ́kì ní ìgbà tí mo bá ti pè náà. ìgbà tèmi ti pè ẹ́ pè ẹ́ pè ẹ́ tó o ti wá bọ̀rọ̀ mo ti rò pé eré gbogbo dọ̀la nìyẹn mo kàn ní kí n wá fìgò méjì tilẹ̀ mí báyìí kí n tó máa lọ ni. ó ṣe kókó ẹ má bínú sà mo kàn ń try láti arrange àwọn kankan ni àdé mo ní àwọn assignment mo fẹ́ submit láàárọ̀ kùtọ́lá before eight easy nìyẹn ẹ má bínú sà. èyí tá à ń sọ tiẹ̀ dùn. ṣó mọ̀ wípé àwọn cosmate ẹ̀ wọn serious rárá yeah despite gbogbo tutorials tí mo ṣe fún wọn mo tún tètè release handout mi at a very cheap price yet wọ́n tún fail wo ẹlẹ́rù ló máa kọ́kọ́ kọ́fẹ́ kí ni mo wí. ẹlẹ́lẹ́rù ló máa kọ́kọ́ kọ́fẹ́. àti wípé heaven helps those who help themselves. kò sí wàhálà ọ̀gá mo mo gbìyànjú àti bá wọn sọ̀rọ̀ wọn kàn fẹ́ gbọ́ ni. àwọn tí mo lè fún ní let my people go mo ti fún wọn kan pass kan máa lọ ppp àwọn tó kù tí wọ́n fail bóyá nítorí pé handout mi cheap ní session yìí. so ma the next session i am telling you màá double price handout mi wọ́n á mọ̀ pé táwọn bá struggle kan tó rà wọ́n á kà kí wọ́n lè pass. ọ̀gá ẹ̀jọ̀ torí ọlọ́run ọ̀gá ẹ̀ má ṣe yẹn ọ̀gá ẹ̀jọ̀ ẹ̀jọ̀ torí ọlọ́run. wọ́n lè sọ pé òun support àwọn àti bí pòkì ń gba percentage wọ́n gà ọ̀tún yọ. good day sir. mr komi Yes, hello. Good afternoon, sir. Ẹ káàánú sir. Má má nà nà má rest lé mọ́tò mi bẹ́ẹ̀ yẹn. Kí ló dé? Camry mọ́sù ni. Ah. Ah. Má má má fara tì í jùjọ. Ok, mo ti gbọ́ yín. Ọ̀tọ̀ ni kan tí mo bá wá sí bíbá ìsà. Kí ni mo rí ṣe fún ẹ? Um, mo fẹ́ rí yín sir. O fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Eh, èmi rèé. Ah, mo fẹ́ invite yín ni sir. o fẹ́ invite mi ṣé ẹ̀ ń ṣe ìnáwó ni. Ah, ah, ìnáwó bíi ti báwo a ṣe náwó rárá mo kàn fẹ́ ní privacy pẹ̀lú yín ni sir. tí n bá máa gbọ́ ẹ yékéyéké o fẹ́ ní privacy pẹ̀lú mi. yeah. Do you realize you are talking to your lecturer tó ń kó ẹ ní four unit course mẹ́ta tó jẹ́ twelve unit course. Mr. Akànmú mo kàn fẹ́ rí yín náà ni mo mọ̀ pé tẹ́mi náà bá rí yín tá a bá jọ sọ̀rọ̀ ẹ máa understand. Oh, o ti fail àbí. fail ìyẹn ò sí ní dictionary mi ọlọ́mọ ayẹ̀kẹ́ mi fail o. àsìkò rò pé mi ò mọ̀ ẹ́ ìwọ tó jẹ́ pé august student ni ẹ́ ẹ̀ẹ̀kan lóṣù ló ń wọ class fún lectures tó bá kù five or ten minutes to the end of the lecture ló máa wọlé o ti fail mo mọ̀ pẹ̀lú ẹ̀yin nínú ọgbà yìí ah, ah, máa fail ọlọ́run má jẹ́ kí ló dé mi lè fail. Do you have my number? Yeah, I think I'll. Yeah. Uh, call fún mi lọmọ yìí náà ó ṣe normal náà. oúnjẹ tí mo bá ń like. bá a dẹ̀ sọ́mọ́. wà á bẹ̀ wà á bẹ̀ ah guys guys ẹyin guys ṣé wàá pa um, ẹ má bí o ní mo wá rí um, bó ṣe ń pé ní sòkò fífẹ́ lọ lọ́nà mo dẹ̀ ní ìdí tọ́ àti jane mo kàn ní fífi style síbẹ̀ to tó bá ní ìlú to ni kò sọ go straight to the point gbogbo tó kàn lọ ń káàkiri yìí níbo ló ń lọ ọgán. ẹ nǹkan náà nǹkan tó náà túmọ̀ súnmọ́ nìyẹn pé ẹ lọ́gbàá yìí mo mọ̀ ẹ máa ń jọ ẹrù gan-an òye tó mọ̀ ẹ ní sùn pé ilé ìfòlẹ́ máa wà all the time mo kàn fẹ́ jọlá yín lẹ́nu pé kémi náà kàn fi style sí bẹ́ẹ̀ pé èmi gan mọ̀yàn ẹ̀kọ́ fún mi bí abi top tó make sense gan àti gym. guy o fọ́nì gan. mo ti sọ fún ẹ kó má máa ṣe bí ọmọ òtẹ́nu kámpọ́ọ̀sì o kàn ní shirt àti gym mo ní wá ń ṣe bí kinní wo ẹrù pọ̀ nílé o ètò bá fẹ́ ni kò lọ náà sí a máa fún ẹ. I trust you Ọlọ́run kọ́ ló bá fọ́fẹ́ yín guys nìyẹn mo trust yín gan. ẹ ẹ ní sùúrù parí mi lẹ́yìn pé o need shirt àbí jean ṣé o need bàtà o need chucks àbí timberland. ha guy Ọlọ́run ọmọ mind mi timberland lè máa make sense gan ṣé wọ́n ti máa kàn lọ lò wọ́n kàn máa bounce ni you know ọmọ àìlèfọ́ náà guys. so o láì tí o láì tí n bá là ń gan. sure guys <laughs> ẹ tẹ̀lé ọ̀bọ ìwọlé o tẹ bá lọ fowó nìkan sílẹ̀ àgbà <laughs> penalty wọ̀ dúró yìí <laughs> for live o. òkè òní bá sálẹ̀ mú. òfin kankan tó lè ṣe ẹ highest kókó teams ẹ á dẹ̀ máa wọ lọ. àánú ọgá ẹ márùn níbẹ̀ yẹn o nà kò yẹ pé mi náà èmi náà láwọn sọ ni o ó kàn kàn ti fade ni. àgbà ìlúyà. ẹsẹ̀ ọgbà ìkéré rẹ̀. ó sọ tiẹ̀ ló padà kó tiẹ̀ ló padà kó forty five ni mo ń lò forty five ni mo ń lò ẹ̀sán máa ń lò. ní sùúrù ní sùúrù kí lè ní sùúrù ṣé èmi tí mo tí mo gbárù fún tí mo ní kan fún yín lọ́dẹ ọkọ̀ kẹ máa mú kí kẹ máa gbéra pé mo fẹ́ kẹ fi ní strength mọ́ ẹ̀yìn mi. ó fẹ́ jẹ bòbókò. ẹ̀rọ bòbókò yẹn gan-an ló fẹ́. mo ní kòbókò. ẹ ṣú ọ hmm. mo fẹ́ kẹ fi kòbókò nà mí. kí n fi nà ẹ. mo fẹ́ kẹ fi nà mí. gbọ̀nàgbọ̀nà ni bí ejò ṣe dé o. mr ọ̀hún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún I oh. can't wait. I can't wait, like seriously. My friend Koboko. Ah, ah, ah, I will give you, I will give you, I will give you 99.9999. I don't always release my 100%. 99.999. You are really taking me to the highest level. Really? Oh, I Are you serious? Are you serious? Ṣé ṣé òun lọ́rẹ̀ẹ́ tó ń gbé nìkan sọ̀rọ̀? Òun lọ́rẹ̀ẹ́ tó ń gbé nìkan sọ̀rọ̀. ọ̀ ìṣòro ọ̀sán ọ̀gbọ́n bá pè lọ màá tètè lọ pàṣẹ gbogbo rẹ̀ mi ò fẹ́ràn ní ninety nine point nine nínú hundred I will give you ninety nine point nine nine percent of the nílé ayé mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀sán ẹ kú lóko ẹ pẹ̀lẹ́ ẹ rẹ ẹ bàbá ń bọ̀ wọ́n dá yàn lóhùn lọ́wọ́ ni ẹ pẹ̀lẹ́. mr iko ṣé o ṣáà ṣúwọ́ pé ibi tó mú wa wá ìfọ̀n fáàmù náà. kí ni wọ́n ṣe wọ ọmọ soso ń dì yìí náà. mo ṣe ìjẹ́rìí ohun òde òun alóko. sẹ́rí bàbá baba mi bàbá mi. aláàánú ò lè lé ní ọ̀la bàbá àgbàlagbà alágbẹ̀dẹ ògún rọ́kì ọ̀tàbàtàn kájẹ̀ ní sọ èmi tí mo dénú gbọ́ mo dolú gbọ́ mo dénú ọ̀dà mo dolú ọ̀dà mo dé palapala mo délú òṣùṣù èmi tí mo ta fà kan ṣoṣo ẹgbẹ̀rún kó ló pa ẹ mọ sálọ ẹbólà kọ ẹ mọ sálọ. ẹ kú ìjókòó tí ò sí òkìlẹ̀ báwa ẹ̀yìn ọmọ nínú mọ́. ẹ Baba. ṣé bí àwọn ọmọ Ososóndì tí mo ní wọ́n wà nílé ọ̀dọ̀ mi tí mo ṣàlàyé fún yín pé àwọn ni mo kó wà yẹn sí tó ń béèrè. èmi náà wò pé ẹnu oníkàn báyìí la ti gbọ́ pọ̀. ẹ wo bàbá bó ṣe rí gẹ́lẹ́ ni Mr. Iko ṣe sọ yẹn ṣe rí àwa tẹ̀ ń wò níwájú yìí ó ńlá ayé ni wá nígbà tí mo wá explain bí gbogbo situation of things ṣe ń rí pé a kò ń jáde ni à ń rówó pa òun ló wà ní à òun lẹ́ni ní mo sọ hmm. pé àwa tá a dẹ̀ jẹ́ tòun ànímú kíkan ṣé rí bá ṣe wà bá ṣe lọ́jà tá a kún lẹ́yìn nǹkan wájú yìí tá a bá jáde tó bá gbọ̀n wá tinú tẹ̀yìn tán báyìí lọ́jọ́ two thousand ọjọ́ two five ọjọ́ tá a pa jù ní three thousand. one five ńkọ́. níbi tí àwọn ẹgbẹ́ wa kan dẹ̀ wà ní gbòòrò tí wọ́n hot ah. tí wọ́n ò níwájú tó wa tó ń lẹ́yìn tó wa tó yẹ pé nínú Bentley lẹ́ẹ̀ máa ti rí wọn irú ẹ wo irú tó wà ní vogue lẹ́ẹ̀ máa rí lórí wọn ẹ má yẹ kó yá ìlẹ́nu pé gbogbo nǹkan tá a tò sára yá yá ni o títí kan rojú eléyìí ó yá dé bíbá oh. yìí ìbílẹ̀ ni ẹ wo lọ́rọ̀ kan bàbá fẹ́ upgrade. bẹ́ẹ̀ ni bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Becky sọ ẹ lè bí nípa àwọn tí ò tó wa ní club àwọn small small girls tẹ bá rí big car tí wọ́n ń ride bàbá àánú àṣẹ yín ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwa náà fẹ́ upgrade bàbá ẹ ṣàánú wa. bàbá tẹ bá fi lè ṣe kó rí bẹ́ẹ̀ ẹ̀yin gan ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ mọ̀ wá bàbá. bàbá ẹ ju ti help ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin náà bóun ni ò bá tiẹ̀ ṣe jẹ́ ẹ kí nǹkan dé wọlé sí ibà kí ní káàkiri náà lélẹ̀ yìí bóun ni yóò bá ṣe dùn tó. káàkiri náà tún fún yín jẹ́ ń bẹ̀gbẹ̀ ń gbà. Ah, ah, ẹ gbádùn ẹ gbádùn ẹ wò ilé tí a bèrè ni kí ẹ mọ ẹ mọ tí ọ̀run mi làwọn ò lè jàròkù mélòó mélòó rú wọn tá a sì tọ̀ sẹ́pà wò ní rẹ̀. ah mélòó tọrọ wọn dayọ̀. ah mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí bàbá bèrè ọ̀rọ̀ yìí mo ti gbọ́. èyí tó bá wà nísìnyí lélẹ̀ ẹ má. sẹ́ẹ̀rì níwọ̀n àgbàdẹ́ ti dọ́dọ̀ mi ẹ kọ́kọ́ máa ṣe báyìí ifá mo lọ́dọ̀ òun ló sọ òun mi là lọ́dọ̀ òun ló sọ òun ló lò ló sọ ẹdẹwé ọlásà mẹmẹmẹ ẹdẹwé ọlásà yọyọyọ ọkùnrin yóò máa bò yín ni. Ah, àṣẹ àṣẹ àṣẹ. wọ́nrán wọ́nrán ó di wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán wọ́nrán yún ló bẹ́lẹ̀ dá wọn mọ́. ẹ ẹ dákun bàbá kí ló dé tó jẹ́ pé wọ́nrán wọ́nrán ló bá ẹlẹ́dàá tiwọn mu Eh, eh. wọ́nranwọ̀nran kọ́ ló bẹ́lẹ̀ dá yín mu wọ́nranwọ̀nran ọ̀rọ̀ kan ní odò ifá ni. Ah, torí mo rí i pé njọ́ ni tí mo wá bí tí mo bá ah, ọmọbìnrin bíi tiwọn ifá tẹ tẹ mọ pé bẹ́ẹ̀ ṣe gbé fájọlẹ̀ kan sọ pé nǹkan tó yọ lódù fáyé ni pé ọ̀fàyàn fáyàn ifá ló ní nfọ̀ ọlọ́yàn o ọ̀fàyàn fáyàn èmi ti wá rò pé bóyá. èyí ò kọ́ ló bẹ́lẹ̀ dá wọn mu. wọ́nranwọ̀nran ló ah, wà ní oúnjẹ búrẹ́dì kò le fún. ẹ bọ́ sọ́jà ẹ lọ wá tẹ́wọ̀n ilé ìbò pè báwùdà èyí tó bá gbójú ẹ̀hún kálukú yín mu lẹ́lọ́ wá wá tẹ́ ẹ bá ilé wa adébíyèmí ó parí iṣẹ́ kan sí inú tẹ́ ẹ bá ti fẹ́ máa lọ bí ọjà yín tẹ́ ẹ máa ń lọ lálálẹ́ òun tẹ́ ẹ ń pè ní kílọ̀bù ẹ kun àtíkè ọmọkùnrin kọkùnrin tẹ́ ẹ bá lè fojú kàn ohun tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ ni ó máa fún yín ẹ wo bàbá ẹ tún kó kù ẹ wo wèrè yìí kò tó jókòó tó mú wa wá yìí gate man school wa ni kò sí báyẹn fẹ́ jáde a máa bá a pàdé. Ah, kó má tẹ̀lé bá ṣe jẹ́ fún wa. ẹ sọ̀rọ̀ ayé délé àtẹ bá fẹ́ jáde nígbà náà kí mi sáko lẹ́nu gbé. ẹ ti wá bí káwọn olówó bá dúṣọ̀ sí kẹ́ tó kù. Ah, ah! oyè kò yẹ bá béèrè tọwọ́ tòsí báyìí lẹyẹ ilé fi kórè wálé ẹ máa kówó wọlé ni ibi ńláńlá báyìí wọ́n pa màlúù sí owó ńláńlá lẹ ẹ máa kó wọlé. àṣẹ àṣẹ o àṣẹ Olódùmarè. ọkọ ara yín balẹ̀ báyìí níwọ̀n àgbà tẹ́ ẹ ti dọ́dọ̀ mi nǹkan kékeré láàsì àmọ́ yóò ná yín lówó. owó bí èlò bàbá. owó ọ̀hún pọ̀ díẹ̀ twenty five thousand. Ah, ah. bàbá chicken change. Ah, ẹ ẹ àmọ́ bàbá ṣé owó tẹ dárúkọ ní ìṣiṣẹ́ fún gbogbo wọn àbẹ̀yàn kan. gbogbo wọn twenty five thousand. ah ní twenty five thousand. èmi ṣe bówó bá ṣe mọ ní ogún mọ ní okó mọ dàbí gbà tó gùn wá nífẹ̀ẹ́ ṣiṣẹ́ dáadáa bàbá ikọ̀ kí ni strength ẹ̀ náà o ti sọ̀rọ̀ náà ó gbà ó lóòótọ́ ni mo sọ fún yín pé àdógó wọ́n ṣe rí twenty five thousand nígbà táwọn máa ṣe jọra mọ́lẹ̀ bí ẹ̀ẹ̀mejì lẹ́ẹ̀mejì ah! àpẹ máa wò kí ni twenty five thousand naira ó kẹ́ ni wọ́n tó yọ. ẹ gbà ẹ bí nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ ẹ ṣáà ní kojú yín rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. àlàyé calm down eh, why dey hot like this na ẹ kún tó yìí ah ó lágbára o ó lágbára o. no ọmọ nǹkan tó jẹ́ ń yà mí lẹ́nu pé irú ọmọ janet àbí kí ló ń pè tí wọ́n toast òun toast òun toast èmi náà toast ẹ̀rọ wa wọ́n á fọ́ fún fẹ́mi ọmọ tó jẹ́ pé àwa làwọn á ń fún láṣọ àwa làwọn á ń fún láṣọ tó ń wọ̀ ẹ kó lẹ́lẹ́bì náà kó lẹ́bì ọjọ́ tó wá èmi ò kó jẹ o mi ò fẹ́ ká fún láṣọ yẹn o ẹ kò tí ì sọ̀rọ̀ délẹ̀ ẹ̀yin méjì ti fọ́ fún ẹni ká lọ kó aṣọ fún ìwọ ní ká mú bàtà ká mú fún ó gba ogun kọta ni ó lọ fi ń bù gánigbo ó lọ ti ń fọ́ fún yẹn. alaye ah! alaye ní sùúrù why dey para like this now wetin be your problem now. mo jẹ́ kí n sọ fún ẹ o mi ò dey cash my phone for here ọmọ bàbá fóònù cash orí fóònù yìí yeah i dey cash my phone who say just dey para anyhow like that. guy forget why no go para why no go para now ẹ ti bá sọ̀rọ̀ ṣẹ̀ máa ní ọ̀rọ̀ obìnrin ká lára ọ̀rọ̀ obìnrin ká lára ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ ṣó bójú mu. ẹ wẹ̀ guys ṣe rí bàbá fẹ́mi ẹ. Ah! kí ló dé gan èwo ni ah, ah, ẹ wò á kọ́ni solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn rárá ká mọ nǹkan tá a máa ṣe ká jára wa ni ṣe rí ẹ ó jára ìtàn náà gbà ló fi ṣe kí ni ló fi get levels ẹ ká mọ nǹkan tá à ń ṣe o á kọ́ni gbogbo ẹ o. ẹ má jára wa ṣe gbọ́. why do you hear like this now? ọ̀dọ́ wo lèèyàn gbà jára ẹ̀ nínú ọgbà ẹ̀ tá àjára wa tell me ṣá àjára wa tó ni. ṣá à ń sùn. why do you hear like that now? okay okay. no no no no guy wait wait ìwọ ìwọ kóńgò sojú ìwọ fine boy fine boy fine boy ẹ kò jẹ́sùn fine boy lásán ẹ ṣẹ́ ní ọdún campus honorary jeanette honorary jeanette a lè fẹ́ ẹ wá ń para pé one guy dey data. am ọmọ jára ẹni na the guy know as he dey go for town ẹ kò jókòó sí bẹ́ẹ̀ ṣe fine boy kiri see am náà kò tẹ pa mọ́ múra sí. ẹ ṣe orí èmi kọ́ ló máa ké mọ́ òun náà ni kò bá sọ̀rọ̀ òun ló ń darí wa náà ṣé bọ́ọ̀nà ló ń sọ nǹkan tá a máa ṣe òun ló ní ká fún láṣọ àdẹ̀dí fún kó wà nǹkan ṣe sí i kó sọ nǹkan tá a máa máa ṣe ọ̀rẹ́ sì ń bá gbà mú ní gbòòrò èmi ò náà ìṣòro máa fọ́ lẹ́nu ni o máa fọ́ lẹ́nu máa búrò ẹ̀ dànù ni o kó dì sáà nìkan tó bá fẹ́ ká. ìwé ká jẹ́ ara wa ni. Ah. wọ́n ní àgùntàn tó bá bá járìn ó máa jẹ ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n òwe yẹn ò ṣe bí titi ẹ̀ kí ló wá túmọ̀ sí. ṣé bí ìwọ pẹ̀lú Debbie ẹjọ́ ń gbé nu yàrá kan ni hmm. ṣókì máa ń bá Debbie sọ̀rọ̀ ni. gbogbo ìwà tó máa ń wù nínú skul yẹn kò ń ṣàrẹ̀ rárá àwọn òbí wa títa ríro náà máa ń kọlà àwa ní ká jẹ́ kí ìlà náà kó jiná fún wọn jẹ gbogbo ìwà tó ń wù nínú skul yìí òun máa ń bá sọ̀rọ̀ ni èyí ní Mr. Kúnlé ọlá Mr. Dàpọ̀ kò ń dá kó má bàa sọ̀rọ̀ náà anyway mo máa ń bá Debbie sọ̀rọ̀ Debbie kan ní olọ́rọ̀ ọ̀gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń di lóru tí máa ń bá sọ̀rọ̀ tá ń lọ́nà ọ̀gbàgùn máa bá sọ̀rọ̀ kó change àmọ́ mo pé lágbára ọlọ́run àtẹlẹ́dà àwọn òbí ẹ̀ ó máa change lágbára ọlọ́run àmì o kó yá gbọ́ ní iṣu o. dami látàlú níbo ló lọ? Hey ó tẹ ṣàánú ara ẹ ó dẹ ṣàánú àwọn òbí ẹ tó ń náwó lé ẹ lọ́wọ́. Hmm, ẹ̀rín ẹ̀ pa mí o mọ̀ pé gbòòrò ń dùn ni àwọn àwọn dan wọn ṣe jẹwo kan sìn. mo kàn ní kí n wá relax kí n kàn change aṣọ mi mo tún padà lọ gbòòrò ń dùn mo kàn ní kí n relax díẹ̀ ni. Hmm, ṣé o gbàgbé pa lẹ́sàmù lọ́túnla ni mi ò rí ẹ kó fìgbà kan serious kó gbèwé ní semester yìí rí o ò dẹ̀ ṣàánú àwọn tó ní ẹ o ò dẹ̀ jọ́ torí ọlọ́run kó serious. ṣé o fẹ́ gbọ́ hmm. ẹni kàwé No serious hmm. Any pass ló mọ̀ wò. ọlọ́run mà ní jẹ́ kó pẹ́ kó tó yé ọmọ rẹ̀ ṣé ọmọ yóò ní fèlè lọ. máa kọ ẹ. báwo ni ọ̀rẹ́ mi. dáadáa màá ní báwo dẹ̀ ni sọ́jà ń yá. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run akókó ṣàánú wa àìmí wa tó ń jẹ ọ̀wọ́n yìí ló máa jẹ ọ̀pọ̀ lágbára ọlọ́run. àmín àmín àmì àmì àmì. o ọ̀rẹ́ mi. ẹ ká sọ ààrẹ báwo ni Fẹ́mi. ojú ẹ máa ṣáàṣì lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ jẹun. àwọn nǹkan tá a bá ti bẹ̀rẹ̀ sáà ń báyà kí n ráyè dáná gàrí la máa mu ní kíláàsì ọ̀la kíláàsì ò gbogbo ẹ wà stressful fún wa. kí ló fẹ́. mo fẹ́ ara ẹ̀ sí. how many days aladi did you can náà máa jẹ́ ìsàṣeyọrí o. ọgá ọ̀rẹ́ mi mo bó ṣe rù. Ah, tó bá ti dàsìkò tó bá wà ní exam mo ṣe máa ń gbẹ nìyẹn ẹ̀yẹ́ jẹ́ kan lọ sílé ìsìn ẹ máa sùn wọn. òótọ́ ni òótọ́ ni àìsùn ṣíṣe kán tó kàwé kán tó kàn gbogbo ẹ̀ sórí ah, iṣẹ́ lọmọléèwé ń ṣe ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi. ẹ wò kí ni ó lè jẹ́ pàtì jẹta náà ti gbé lọ bẹ́yẹn. àwọn ẹgbẹ́ yòókù wà nínú exam. àwọn òbí ẹ̀ rò pé skul wà báyìí olúwa kúkú máa ṣàánú àwa òbí àní ṣiṣẹ́ dànù lórí ọmọ olúwa jẹ́ àjèrè wọn àbó rí báyìí níbi táwọn kan ti ń ṣàìsùn tí wọn ò lè sùn lórí ìwé náà ti gbé òun lọ yìí kọ́nà mọ́ àjà ṣe wàhálà lásán lórí ọmọ akúkú jèrè wọn. sometime wo ni kí n wá máa retí ẹ báyìí torí mi ò fẹ́ kó fojú mi sọ́nà mo ti sọ̀rọ̀ yìí fún ẹ tẹ́lẹ̀ pé mi nílò ju within seven pm sí eight pm i will be with you. báwo ló ṣe máa máa doubt mi tí bá ti sọ fún ẹ pé mò ń padà wá ó jẹ́ kó mọ̀ pé that's my word. mo fẹ́ mò ń doubt inú ọkàn ọmọ ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin. mò ń bọ̀ yín gbà míì ó lè lé lógún ọdún and i want to see you around. listen to me girl i know you really enjoyed your day today. sure. Eh? which day mi náà enjoy day mi pẹ̀lú ẹ so kí ni máa sọ pé ó ṣe mí tí bá ti parí nǹkan tí mo ṣe pẹ̀lú àwọn guys yẹn I will be with you I promise you. Hmm? Okay. Do you understand? Yeah, All right then. And uh, lest I forget, um, change tó ṣì wà lọ́wọ́ ẹ̀ mo kò máa gbé ẹ̀dẹ̀ ọ̀lẹ́. ó ní torí owó ni mo ṣe ní kó padà wá little change tó wà lọ́wọ́ mi àní pé màá máa ń jẹ pé mi lọ́mú kan fẹ́ rí ẹ àwọn ti sí yàrá. I know I know I know but oh my way dear me and uh, there's no way I would not want to satisfy you in all ways eh? so she, a ṣì máa lọ club yẹn Uh, ah, ah why not trust me now as usual. Hmm? All right, baby. Uh, so take care eh? take care of yourself. bá mi kí àwọn ọ̀rẹ́ and uh, I'll be with you shortly. Yeah? all right, all right bye bye. máa ń da ká sọ̀rọ̀ ọmọ èèyàn ní dáadáa ká dẹ̀ bá bẹ́ẹ̀ à ẹ wo ẹjọ́ mi lójú. láti ọjọ́ tí wọ́n ti bí èmi sílẹ̀ ayé mi ìsọ̀tà àwọn ẹlẹgbẹ́ mi tó kù o ọlọ́run ọba nìkan ni mo mọ̀ tí wọ́n ń pè ní awúmáyẹun ẹ̀yin gan awúmáyẹun nìyí o. ọlọ́run náà ní ọlọ́run náà ní. ṣé rí nǹkan tẹ fún wa yẹn àjẹbí idán ni lẹ́yìn ìgbà tí a lò ó tán mo rí ọwọ́ yín bẹ́ẹ̀ ni o ẹ lè believe pé gbà tóun guys yẹn gbé wa jáde two hundred k owó ni wọ́n fún each one of us tí ò ṣẹlẹ̀ rí láì gbé láì fà kò dé ṣe pé bóyá àfin kankan kún àbí àfin kankan pa ti bí. so nǹkan tó wá jẹ́ kémi àti àwọn ọ̀rẹ́ mi ká rò pé à ká fọwọ́ wẹwọ́ ká fún yín ní nǹkan bó tiẹ̀ jẹ́ pé tó kì ní ẹ̀ ní bínú àwa tá a fún yín lélẹ́yìn náà la máa ṣe ìtọ́jú eléyìí lọ ẹ bá fọwọ́ bá bẹ́ẹ̀ hundred k ló wà ń bẹ̀ sà. hundred thousand. bẹ́ẹ̀ ni. èyí è sowó mi. ah bàbá ẹ má bínú ẹ bá ẹ kàn bá wa manage ó máa jù bẹ́ẹ̀ lọ́njọ́ mi lágbo ẹ má bínú àwọn náà mo rí iṣẹ́ tẹ̀ ṣe fún wa ó dẹ̀ dá nǹkan tá a bá ní kò dá irọ́ la pa ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá wa fọwọ́ gbà bó ṣe yẹ ẹ jọ̀ọ́ níṣẹ́ tí mo kì tí mo sà tí mo bo lórí àwọn pàtẹ́pàtẹ́ tí mo bẹ àwọn àgbà sàkósàkó ọjà tì tábìlàṣọ àfẹ́ òṣèwọ̀ fún kútẹ́rin òṣèwọ̀ fẹ́ ọ̀sán kan òru kan tá pẹyọ lógbó nílé ọlọ́fin àdìdò tán pariwo ròǹgbàlẹ̀ epo ọ̀sásárá bìrù gbọ̀gbọ̀rọ̀ tán fi sọ̀rọ̀ mẹ́sì ilégun mo fi parí iṣẹ́ tí mo ṣe fún yín wọ́n wá fún yín ní owó kan tí ìjọ mi lójú iṣẹ́ tí mo ṣe fún yín ju owó tán fún yín lọ kìí ṣe pé owó tẹ fún mi ló bí mi nù kò jẹ́ tóní. bàbá ẹ bá wa gbà bẹ́ẹ̀ ẹ má bínú next time báyìí ó máa gara gidi gan ni. bàbá tí máa sọ fún yín pàrọ̀ owó ìdíṣẹ́ àrówó àrówó gan ṣùgbọ́n owó tá rí a fi san gbogbo gbèsè tá a jẹ ni èmi ni eyelashes èmi ni irun èmi ni à ń pè à ń wọṣọ à ń wọ bàtà à ń lo phone à ń lo earrings à ń lo chain gbèsè gbogbo ẹ a fi san gbogbo gbèsè ni a kàn ń package ara wa ni o bàbá tí olú máa gbọ́ ká máa rí ìgbèrò ń sìn kókò máa fà láṣọ pé ìyá wa san gbogbo gbèsè yín kò ní da as big girl concern náà bàbá ẹ má bínú. ọ̀rọ̀ yín yé mi kọ̀lẹ́ yé yín níbi tí mi túṣu dé sálẹ̀ kòkòdé níṣẹ́ tèmi gẹ́gẹ́ bí oníṣẹ́ tí mo sà àlówó tán fún yín kéré bẹ́ẹ̀ ni ó yẹ kó ju bẹ́ẹ̀ lọ hmm. tán máa fúru yín lọ́kọ̀ọ̀kọ̀ kan gbọ̀gìnì gbọ̀gìnì tán ń lò fúngbà lóde sí nǹkó kéré ṣiṣẹ́ tí mo sà eh? bẹ́ẹ̀ ni ẹ má kọ hà mọ́ eh? tí bá níná jó lórí omi ẹni lọ kéwú rẹ̀ wá mo tún gara sí. ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ da ojú òní tìǹà. Ah, ẹ ti bá bàjẹ́ yìí ó sì mọ́wọ́ wẹ̀. abo rẹ̀ mo ṣe nígbà mo ṣe abo rẹ̀ torí báyìí tí n bá ṣe akọ rẹ̀ kí lè rọ ọkàn yín. bàbá máa jọ yín lójú. bàbá i will hmm. surprise you. máa jọ yín lójú bàbá ń ṣe akọ rẹ̀ ń tún pèlò rẹ̀ ju èyí lọ. Ah, ẹ ṣeun bàbá gbogbo ara ń gbọ́ kókó fi ṣayé kùkù tọ́lá òyì fọlá wọlé òdì fọlá wọwọ́ ló wọlé dolo sísìsìsìn lọ́mọdé yọ̀mẹ́yẹ bọ́kùnrin bá rí yín wọ́n máa yọ̀ mọ́ yín ni owó ńláńlá báyìí wọ́n máa fi wá yín rí àmọ́ kílíkọ̀ lọ́kàn kọ lẹ́sẹ̀ tó le ah, àmọ́ tẹ́ ẹ bá sà á kò sí nǹkan tẹ máa ní ká ṣe tá à ní ṣe tí ó bá ṣáà ti ní mú ẹ̀mí lọ tí ó bá ṣáà ní lẹ́ẹ̀mí lọ ẹ sọ fún wa máa ṣe. kò lẹ́mí lọ bẹ́ẹ̀ kò sì ní ná ẹni lọ́wọ́. ẹni tí ì tẹ̀lé mi lọ. Ah. alárìnbọ̀ wọ́n pè é. alárìnbọ̀ ohun tí mo sọ yé yín alárìnbọ̀ ọjọ́ ẹ̀ làgèrè bá fojú kàn yá mà pé ó ní dátẹ́nu ẹ̀ lẹ́ẹ̀ ọjọ́ ọmọkùnrin bá kiri ní gbogbo owó tí máa ń bẹ lápò wọn ni wọ́n máa kó fún yín. kò yé mi kí ni ìyá mọ̀kú àbí lárùn àbí. ọ̀rọ̀ yín yé mi ẹ̀ lè mọ̀ ẹ̀ làgèrè wọ́n pè ní tọmọkùnrin ti bí tá a máa fi ń wọlé ìyá mà tọ̀dọ̀ yín tọkùnrin yóò fi nǹkan sí. ó ṣe iye mi báyìí. iṣẹ́ yìí ọ̀dọ́ ọmọkùnrin lápárí rẹ̀ sí yóò wá bá yín rìn bọ̀ ọ̀dọ́ tiyín ṣùgbọ́n àwọn boyfriend yín lẹ́ lọ pè wá tí ó bá yín rìn. Oh, ah, bàbá ẹ wo ibi tẹ́ ẹ ti kó kú nìyẹn o ẹ̀yin náà ṣáà mọ̀ wá pé ẹ mọṣẹ́ tá à ń ṣe public toilet ni wá a ní boyfriend a ti rí pé tàbá tún wá ní náà ibo ni ká sọ fún boyfriend wa pa à ń gbé bọ̀ ẹ́ a lè gbé wá bíi. tọrọ lẹsọ lóòótọ́ pé kò sọmọkùnrin kankan tí ó lè tẹ̀lé yín wá. bàbá boyfriend àbí kí lè sọ a ní boyfriend ṣé bá a ṣe yìí dópin ni wà boyfriend ń bò lọ́hùn lọ́hùn <laughs> tètè. kò burú èmi ó ràn yín lọ́wọ́ lọ́nà kan ọmọkùnrin ọjọ́ sí tó mú yín wá sọ́dọ̀ mi níbí ìjẹ́ ilé lọ fọgbọ́n tàn wá kẹ ní mò ń béèrè rẹ̀ kò ní gbọ́rọ̀ mi kọ́ má dáhùn. bẹ́ẹ̀ni Mr. Iko. bẹ́ẹ̀ni Iko tó bá ilé débí amúnimúyè lèmi ọ́ lò fún tí ń payé rẹ̀ rárá òní ọ̀wà bá ẹyin rìn bọ̀ ẹ wà lọ́wọ́ máa pin kan sí i. ọmọkùnrin kan tó bá wá kulẹ̀ yóò lọ wá bí ń ṣe mú bíbí tí ọba yín títí bíbọ̀. bẹ́ẹ̀ ọmọkùnrin kan jọ tẹ bá bóde tẹ bọ́lé bọ́ta ẹ̀rọ ọmọkùnrin tẹ ẹ̀ mú wa. ẹ bàbá o gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín lẹ́ẹ̀kan wípé a ní boyfriend ó máa ń nira gan-an àmọ́ èmi kò rò wípé ṣe bọ́kùnrin lẹ́yìn náà bóyá kẹ́ bá wa rí bọ̀. má sọ bẹ́ẹ̀ mọ́ nígbà mo jọmọkùnrin sẹ́mi sínú aláwo kan tí ń fi gbá kan bọ̀ kan nù ni ọ̀rọ̀ wo lẹ́ ń sọ nígboro ẹnu wọ̀nyí tí tẹ́tẹ́ ẹ̀ wò adé fún babaláwo tí ń fọ̀ pẹ̀lẹ́ ẹ̀sẹ̀kẹ́ sẹ́mi wọn àánú àwọn aláwo tí ń fọ̀ pẹ̀lẹ́ ẹ̀sẹ̀kẹ́ ni kémi bá yẹn rí bọ̀ ẹ́ ní mi ò ní bá yín rí bọ́. Ah, bàbá kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o àwọn onímọ̀ pé ìṣàwọ̀ èké ẹ ràn wá lọ́wọ́ kò sẹ́ni tá a fẹ́ lọ bá ẹjọ́ bàbá ìṣàánú wa. Ah, ah, ẹ̀yin ìyá mi arọ́pá aṣọ máa ń balẹ̀ ọlá àwọn àjá tẹ́lú bẹ̀rẹ̀ jẹ́ kó tẹ́ ọ wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwà o má finú mi o. Hola, hola, padre, qué es gloria, qué es gloria, ah, ah, ah, dale un poquito, es gloria.

Yeah, yeah. Eba, oya, oya, oya, oya. Ah! Ẹ kọ́ mọ̀. Ọba ẹ̀ fi ọ̀kadà, ọba ẹ̀ fọwọ́ bu ẹ̀rọ ìgbà ó ga o just like that àwọn guys tó yẹ pé àwọn ọmọ lẹ́gùn wọn ìgbà wo lọ́ra mọ́tò tó bẹ̀rẹ̀ sí máa ṣe làólàó nu school mo gbàgbé ìjọ yahoo nina wọn ti lọ ṣe lẹ́wọ̀n ti lọ run package na ṣé o understand. ọ̀rí ẹ. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ẹ ló ń pọ́n ọjọ́ agbọ́n bá ta lóró rẹ̀ wọ́jọ́ agbọ́n kò bá ta lóró rẹ̀ bá kò. orí kan péré ń tọ́ka aṣọ kan kó gbọdọ̀ sún méjì ọjọ́ ta ní pẹ́pẹ́ bá ta ọlọ́gbìn lọ́wọ́ ọ̀gbìn ní ìlú àti ọwọ́ rẹ̀ lẹ̀ ẹbí ti bá fi fún ikú hmm? súnmọ́ kẹjọ wọlé ní ìsìn kí wọn náà kàn wọlé tí kí máa gbọ́ ká ká kí n wọlé. kí máa gbọ́ ká ká. ká má bàrọ̀ ògùn nínú yín ta ló fẹ́ ta ló fẹ́ tẹ̀lé mi o èmi ò ráyè kí n ta ló fẹ́ tẹ̀lé mi. ẹ má wọrí bàbá màá tẹ̀lé. E. ọ̀ya dùn. o ma Yeah. sáré yé ọmọ ẹ ti pa mí. bàbá ni máa mú o. jẹ́ kó rí ẹ̀ pé o yà lọ mọ́kànlá o bàbá lè máa mú o lọ mọ́kànlá lọ mọ́kànlá. bàbá ni máa mú o.

bàbá yẹn jẹ́ kí n sùúrù kúrò. ẹ wá bí i tó bá lẹ́mìí ni kó lọ ọ̀dọ̀ bàbá àwọn ẹ tẹ̀sí jẹ kí ló máa lọ bá wọn kí ló máa ń ṣiyẹ lọ bá wọn lọ bá wọn. tó bá ti lẹ́mìí ni kó lọ ọ̀dọ̀ bàbá ní yí o. ọmọ bàbá yẹn lè pààyàn. recycle go there. ọmọ mi mọ̀ pé mo rí ṣe tó bá jésù bàbá yẹn mi jẹ́ tí ẹ má dàbí bàbá yẹn gbẹgbẹrẹ bẹ́ẹ̀ yẹn kò ní mọ̀ pé nǹkan tó wà lára ẹ̀. kò yí sí rárá kó lọ ṣẹ̀jẹ̀ kó o ṣiṣẹ́ ní ti tèmi báyìí kí n má ṣòfò ara. Àgbàdo tó dá yé, ìwọ obìnrin, ìtẹ́lọ́rùn bàbá ìwà ìmọ̀ ara ẹni ní kì jẹ́ ní oṣù wọn. hello yohande how far now láti wà níta. ok ẹ ti ń bọ̀ ọ̀rọ̀ ìwọ ẹ má pẹ́ alpha àwọn ọmọ àgbà tí ń bọ̀ fún ẹ̀ka i trust àwọn ọmọ ẹ̀ wọ́n lè ṣe àmàyàn máa ń lọ́mọ́ àti. mo dey wan expect pé gbàtẹ́ ti báwọn kò bá tẹ pé ó yẹ kí n ti rí kọ́ yẹn náà. Ah, wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ó fọ́ nìṣà. a máa ní ìdàtí kàwé àti ṣàwọn kankan ah, ká má lọ lose focus níjọ́ exam. ṣe exam lọ jọ dami tí yéwọn adébàtì ẹ tó ń ṣe báyìí ìwọ mo bìlí pé wọn ò ti já kọjá báyìí. no no no no, sọ yín ladies ah. ṣé pé ẹ fọ́ exam ni o kì í ṣe yóò kì í fọ́ fẹ́ exam mọ́ náà ṣé o mọ̀ pé ẹni tó bá mọ̀ wẹ̀ ló mọ̀ wí. yes if you know your way don sabi the book be that now. lóòótọ́ ni seriously kò ń ṣe pé a náà fẹ́ exam yẹn o bọ̀ akọ̀nìkà náà ká fi ká kàn state lè ká mọ̀ nǹkan tó ń bọ̀ stand eh, ẹ jẹ́ ká lọ sí gbọ̀rẹ̀já lọ flex. na so mo go flex á mú eléyìí tán a máa kó mi ìwọlé sí i. jẹran jẹran jẹran. àmọ́ jòjì jó èwo nú àwọn ọ̀rẹ́ rẹ ni wọ́n ti ṣe babaláwo rí náà. ní ní babaláwo ẹnu àṣẹ kan ń bẹ lẹ́nu mi mo sọ pé kí powder náà ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ má sẹ̀mí o jọ́ o mo fọ́lọ́run bẹ́ẹ̀ o má sẹ̀mí o àtẹ̀ǹbẹ̀ lẹ́nu mi o. tí má sọ̀rọ̀ sílá ibẹ̀ á rí bẹ́ẹ̀ ẹnu tí mo fi sọ̀rọ̀ powder tó rí bẹ́ẹ̀ tí má fi sọ̀rọ̀ sílá ibẹ̀ á rí bẹ́ẹ̀ o. bàbá sọ̀rọ̀ sí láìfò mi mí náà sọ̀rọ̀ sí rẹ́kọ̀dù rẹ o àbí irú orí burúkú ọ̀rọ̀ wo nù. bàbá sọ̀rọ̀ sí rẹ́kọ̀dù. ẹ ah irú ọ̀rọ̀ òsì wo nù àní mo ń béèrè lọ́wọ́ rẹ pé bó o lọ ṣe ṣe nǹkan tàbí ìwọ náà kọ́ ni sọ ti gbàgbé jọ́ tí mo wá bọ̀ ní kínní sọ ọ gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ ni. Déjì Déjì ah ẹ máa bà mí torí Ọlọ́run láìsí lóru kéèyàn máa sùn lẹ́nu iṣẹ́ báyìí mọ wẹnu wèrè bóyá dàbí kẹtù ah kí ni sọ ọwọ́ wèrè. owó mo pè ọ wà láì Ah. Ah. ó lálàrúwò ni ó kù dẹ̀dẹ̀ kó tẹ̀ mí lọ́wọ́ báyìí ó kàn jí mi. wèrè ni ó ṣé torí pé mo jí ọ̀nà fò gírì tó bá ṣe pé wọ́n pè ọ́ lápẹ̀tà àbọ̀ wọ́n pè ọ́ lójú oorun. mi ò ní gbọ́ <laughs> mi ò ní gbọ́. ọ ní gbọ́ mi ò ní gbọ́. kí ni ìṣòro rẹ tó ń sùn lọ́sàn-án gan lẹ́nu iṣẹ́ náà. kò síṣẹ́ ńgbà tí yóò tó wá síṣẹ́ àlá tí mo wá láwá jọ mọ́rọ̀ owó tí mo dẹ̀ ronú owó tẹ́lẹ̀ mo kàn sí pé kí gba owó máa ló jí mi mo fẹ́. o lálàá rí àlá olówó. àlá olówó. ẹ ẹ ah mo dáràn léjì ẹ dákun kí ni òyìnbó yọ ná. sọ́ọ̀tì. sọ́ọ̀tì ọtí mi bó yọ ọtí sọ́ọ̀tì báyìí. èmi ò lè sọ́ọ̀tì. àlọ́ ah, ọtí mi bó yọ ṣé ògbórin òbé ni òbé kan ni pé ẹni rówó e lójú àlá tó ń dunnú ẹni kò tẹpá mọ́ṣẹ́ ẹ̀ nítorí ebi ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ọ̀rọ̀ e lójú àlá. Ah. gbogbo nǹkan kọ́ ni èbú adé ṣàlàyé fún mi báyìí ni báyìí ni o. láì yẹ ah. kó bóyá mo ṣàlàyé fún ọ kò yẹ kí làákà ètò ẹ sọ fún ọ pé ẹni tó gbowó lójú oorun o ó lè mọ ròó gbà lójú ayé o. àwọn ò lè rí gbà o. wọ́n ọ̀rọ̀ gidi lèmi bá wọn pàkúta sọ̀rọ̀ tèmi jàre. ẹ̀yin wà ẹ ọmọ ẹ skul tí èmi ti ń ṣe ẹ̀yin tí mo ti bá wọn sọ ọgbà hmm. àwọn ọmọ kankan ṣàyédé kóra wọn jọ sọmọ pé àwọn obìnrin oríṣiríṣi níbẹ̀ kò ń ṣe gbogbo àwọn ọmọ tán wá léwé náà ni wọ́n wá àwọn kan wà wọ́n máa ń ṣe oṣooṣo free hmm. àwọn kan wà science student. wọ́n kóra wọn wá báyìí àwọn ṣàṣàkùṣàkù. <laughs> Ah! <laughs> olórí burúkú ti pẹ́ gbòòrò mi. àwọn ọmọ àwọn ọmọ ṣàkùṣàkù ni lóòótọ́. ṣàkùṣàkù. <laughs> mo wá ní wọ́n wá ní irú ìrànlọ́wọ́ wo ni mo ṣe fún wọn. wọ́n wá bá mi wọ́n wá ní pé àwọn kan wà táwọn ọjọ́ máa ń pàdé ní níbi ilé ìgbafẹ́ club wọ́n ní àwọn yìí pé àwọn ti ti jọ wà tipẹ́ àwọn kàtà yìí tán gbé mọ́tò dé àwọn bá wò gbà ah, níbo lẹ ti rọ́kọ̀ wọ́n sà ṣe bùgátì sáwọn wọ́n bùgátì sáwọn mo ní ah tó bá wá bùkà sí yẹn iná ṣe ayé fẹ́lẹ́ fún wọn. nígbà tó wá wádìí wọn wá sọ pé àwọn mínísítà àwọn gọ́fìnà àti gbogbo àwọn olóyè lóríṣiríṣi pé àwọn ni wọ́n tọ́jú wọn tí wọ́n gbé mọ́tò fún wọn wá ní à níbo ni mo ti mọ́lé babaláwo tí mo lè máa lọ wọn ni babaláwo kẹ̀ wọn ò mọ́lé babaláwo kankan. wọn ò kí ni mo lè ṣe wọn sàní kí bá wọn wá ilé aláwo mo wá ní mo ti wá fi wọn lọ́kàn balẹ̀ pé bá wọn wá mo wá ò ah ipe dèjì dèjì dèjì irú ìlú yín o dákun aláwo wo ló mọ̀ nílùú yín tó gbóná tó lè bá wọn ṣe kinní àbí kó fún mi ní nọ́mbà bàbá ẹlẹ́bùbọn lọ́sọ̀gbọ̀ bàbá àràbà gbogbo ọ̀ṣun. Fatomilola ni ẹlẹ́bùbọn kọ́ ṣé látọjọ́ tí o ti rí mi e, èmi rìn èmi èmi àtàwọn babaláwo jọ rìn rí sẹ́mi àti wọ́n jọ rìn rí àjísà wà kúrò dúró òbèrè wọn. ẹ mi mà àjísà ṣé ọmọ ní nọ́mbà àjísà. lọ bèrè ní Google. ah ó yá mú fún nọ́mbà. èmi ò mọ èmi ò mọ yẹn kankan tó jọmọ alẹ aláwo tó bá ti jọmọ aláwo mi ò mọ ọ̀nà kankan tó jáde sọ́dọ̀ wọn. ah ooo kí ni mo lè ṣe o ó dà lónà ṣé kò sí ẹ kò sẹ́ni ó lè kò sẹ́ni tá a lè rí bó tiẹ̀ jẹ́ pé ká gbáyé tó mọ̀ pé kò ti gbìyànjú tí ń tẹ̀lé àbí nìkan lórí ìsàsẹ̀ uh-huh, uh-huh. àwa náà iṣẹ́ ti dé báyìí tá a sà o ṣé a lè mú ọ ká wé kíní fún ọ kọ dàbí àwọn Indian man. àṣà bẹ́ẹ̀ àwọn àṣàrò kan. irọ́ à ń táàpù ni gbèrè máa lélẹ́yìn tẹ̀ dákun gbẹ́nu sọ̀hún jáde à ń sọ̀rọ̀ pé àwọn kíní tọ́mọ ti babaláwo fún yàn ní India ó sọ pé ṣàrò kan èmi ò tiẹ̀ lágbàlagbà kan the only thing tí mo rò ni wípé mo máa ń wo àwọn àgbàlagbà yẹn nínú fíìmù bíi Yínká Kọ́dì Lálùdé Alápinnu Òòṣà màá kàn wà ń lẹ́wù ìkànnù wọn ni nǹkan ọ̀gbọ̀n fọ́nrán hmm? ọ̀fọ́nrán ìdàrọ̀ ìdàrọ̀ ìdàgìrìgìrì lẹ́ẹ̀kúlé fẹ̀. Ah, ah, dóbi tó bá dé dóbi tó bá dé. àwòdì sọ́ọ́ ti pààrọ̀ mẹ́mórì káàdì ẹ̀ nísinsìnyí ṣé bẹ́ẹ̀ ìwà làjọ sọ̀rọ̀ níbo ló ti rọrùn lálùdé. Ah, ṣebí wọn ló náà ah, ah, ṣebí ọ̀rọ̀ oníṣàwà náà lè tẹ. o tán o tán ẹ wo tá a wà lọ Sókótó àṣẹmi lápẹsọ kò nídìí ká máa wáyàn kiri mọ́. ẹ ṣe àbí ká dọ́gbọ́n ká ṣe ìwọ náà ká wábì kan kókó jẹ́ pé wọ́n ló da wọn lókun àmọ́ máa wo àwọn akun irun rẹ̀ sí funfun eyín rẹ̀ yìí bó la sì wá sí sáà níyọ gbogbo ẹ̀ sọnù báyìí. má sọ bẹ́ẹ̀ mọ́ òjọ́jọ́ tó bá fẹ́ ṣe business ọ̀rọ̀ business ọ̀tọ̀ ewu ní kankan gbogbo yín mi. ìró ronú sí àwọn apẹ́sù táwọn òbí máa fi ń kun ojú kí n máa fi sísàlẹ̀ yín kàn fi kíní ṣìgá eh, yín kàn fi kun ni yín kàn wà nípò mind ẹ̀ báyìí tí action ọmọ àbọ̀ yín kàn wá sí gbogbo ẹ̀ fún wọn tọ́ọ̀bá tọ́ọ̀bá lọ dá wọn lóhùn dáadáa hey hey kí sí ti ń kọ́ àwọn ọmọ ọlọ́mọdé tí ọ wàá gba penalty lọ tróyún o àwọn ọmọ wọn lè kó wa lọ sí Africa side pé ká lọ pa jẹnẹrétọ̀ bẹ̀ wọ́n ná àwọn ọmọ ọlọ́mọ tó ti mú kókó iná gbó tí ó pàdé lójú èmi àti ẹ yóò tó wọ́ mílíọ̀n. ṣáìdì ọ̀dọ́ tiẹ̀ nọ́nọ́nọ́nọ́nọ́nọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣáìdì ọ̀dọ́ tiẹ̀ ní kò dìmú èmi wà ń lẹ́wọ̀ ẹni tí Ọlọ́run ti gbà fún tán ìwọ wà lẹ́wọ̀ àwọn ọmọ student báyìí. ẹ ẹ kú kàlẹ́ sà ẹyìn wọ́n kó wa wá wọ́n ti ròyìn yín fún wa wọ́n sọ pé ẹ ti báwọn èèyàn ṣe lóríṣiríṣi. mo mọ ogun tí ń ja èèyàn ọmọ wọ̀nyí ẹ nílò owó. ẹ ẹ ẹ wò wọ́n ríran wọ́n ríran. <laughs> ibi onílé bá fojú ọ̀nà sí ìlàlejò òótọ́ àgbàgbọ́njú ń tewúrẹ́ àkọyà kó yọjú máa gbé yín. oyojú ògbé ọ. oyojú ó máa gbé yín. Ah, èwo ni èpè. ara acting náà ni eh, ṣé wọn máa sọ pé wo lè pè lójú àwọn èèyàn rẹ eh, eh. ẹ bá ti ní ẹ ń ṣépè fún ọ sáà máa sàmì kó yojú máa gbé ọ. èrè kó yojú máa gbé wọ̀ náà. <laughs> kó yojú máa gbé ah, ọ. dọ́ndì bí iṣẹ́ iṣẹ́ dé ọmọ aláṣẹ tí n bá ti fẹ́ kó wọn wá báyìí wọn dákun ò báyìí. Ah! tó bá ti yọ sí bí olówó dé. bọ́ọ̀lù ọ̀sẹ̀ wá ṣe. Ah, sórí. ẹnu àṣẹ mà wà lẹ́nu ọmọ ẹ̀ ẹnu àṣẹ ń bẹ lẹ́nu mi o tó ṣe wípé ọ̀ tètè rí jẹ́ ìtì èpè tí mo ṣẹ́ fún tí mo ní ọmọ òye ojú ó máa gbé ọ bóyè ojú ó sì máa gbé ọ káàkiri jíde nù ọjọ́ kẹta wọn bọ̀ ní yàrá àpọ̀ òsì. àmọ́ jẹ́ ká wò ó ọmọ kan tí ń kọ mí lóminú wọn ò bí irú àwọn ọmọ yìí gan-an táwọn òbí wọn wá lè wé kan wá kàwé nírú èjì tí wọ́n wà bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n ń sáré ayé tó bẹ́ẹ̀ tán ti fẹ́ máa lo mọ́tò ńláńlá wọ́n fẹ́ máa gbélé ńláńlá ní èjì wo. pẹ̀lú ìbú wọn wá kí wọn èlé dúró sùúrù lérè wọn máa láwọn lọ ọlọ́run ṣògo ọlọ́run ṣògo tán lọ́kọ́ lọ́fi kó ṣe ọlọ́wọ́ kọ èyí màgìdì màgìdì mọ́ tì í sí ọ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ọ̀kànkà. E, e, e, ebi tọ́lọ̀ ìgbádùn rẹ̀ ta ní kiri tó dàbí three six thousand mo gbé báyẹ̀ mímí bẹ́ẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀dì ọlọ́run ní kó pákó bẹ́ẹ̀dì yàrá rẹ̀ mọ̀jà pákàkìkì pákàkìkì bí ìgbà tí mo gbàṣẹ lọ́mà ni wá yíyé òye yíyé. mo ti ẹ̀ máa mọ̀ sí mo wá fi láìsí kan parí rẹ̀ mọ́ nípa ni máa bẹ̀rẹ̀ jábọ̀ wíjọ́ kọ́ má sọ̀rọ̀ bá òun kọ̀ wọlé lọ mo kàn mọ iye òye mọ̀ èèyàn bá mi ṣeré lẹ́lẹ́rù kan ló bá lò fẹ́ fi nǹkan ọmọkùnrin mi ṣe kó n fẹ́ kọrin máìkì. kò sí wàhálà. èmi sáré léegi tó lórí burúkú lélẹ̀ tó gbóhùn ó ti ṣe sìnà jìnnà èmi bá sì wò wọ́n ní iléèwé èmi ò rò pọ́ ọmọ gidi kan ni wọ́n ó lè bẹ̀rẹ̀ ríngì tó báyìí mọ́nítọ̀ tọ́pọ̀ àlàbídé àbí orin ayé fẹ́lẹ́ píríṣẹ̀ṣẹ̀ yusuf ní í ṣe ya àbọ̀ nílàjẹ́ kan tàtà sí ọ̀rọ̀ kìíní. ọkàn rẹ ò sí ibi títí tọ̀dọ̀ rẹ wà tọ̀dọ̀ mi lọ wá tẹ́tí ríngì tó rẹ ọ̀dà ó ti ẹ̀dá tọ̀dọ̀ mi o. mo fẹ́ yẹ fún ọ pé ń ìbá ah. kádàrá mi ò mélé yìí o mo sọ pé ní panumá àbọ̀ kẹ́ ẹ bá mo pọ̀ gbọ́dọ̀ sọ. panumá àbọ̀ lórí burúkú ẹ̀ wò lẹ́ ń bá ká. dáńdáwìrì àgbáríjọ owó kò wó máa yà lọ́dọ̀ yín dáńdáwìrì àgbáríjọ ọlá kọ́lá máa yà lọ́dọ̀ yín adíafágbàgbà mẹ́rìndínlógún tí wọ́n mẹ́fun àtàṣọ funfun tó ń mòrè lóòlù olúwẹ̀rí tó bá fi máa ṣọ funfun àtẹ̀fun wa ó ti jẹ́ lọ́ka máa bá a gbé ajé máa bá yín gbé ẹ̀mí ṣubú dànù. obì sọra rẹ̀ dá lápòpó nítorí káṣírí ọmọ rẹ̀ mọ́ bàá tú àtàrí sọra rẹ̀ dónílé nítorí káṣírí ọmọ rẹ̀ mọ́ bàá tú àtòrí àtìjòkù níṣọ́ lọ́rọ̀ bàṣírí àṣírí yóò ní tú o. mo fẹ́ kẹ́ sọ̀gbọ́nràn lẹ̀ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́n bàtà mi tó rán pọlápọlá òun ti gángan mi fẹ́ fọ̀ lédè. ṣe é dáhùn ankaṣíf tó wà lọ́wọ́ yín kí mo ti parí iṣẹ́ fún un ẹ wàá wá àwọn ọmọ tó dáa ẹ bá ti bá wọn lájọṣepọ̀ tán ẹ máa ń káṣí fún ìkẹ́ ìkó. ẹ máa kó bọ̀ lọ́dẹ̀ mi ní fọlámi onílé ajé. mi tí mò ń bá ajé tọrọ bí mo ṣe fẹ́ ẹ wá wò mí wò ó torí ohun tí mo fẹ́ sọ yìí ó ní kìlọ̀. ọmọbìnrin kọ́mọbìnrin tẹ bá ti bá lájọṣepọ̀ tẹ́ ẹ ti lo ankaṣífù yìí fún ẹ gbọ́dọ̀ tún gorí rẹ̀ mọ́ títí láéláé dúró ti dè o. ìyẹn yìí wá àjàwá náà ò ní padà sí ti ìdí ẹ̀ mọ́ èso ní ṣe yín o láàárọ̀ yà rògbò ọ̀bẹ lẹ́kún sunkún ẹlẹ́kún sunkún láàárọ̀ yà sẹ̀jẹ̀. sẹ́ríkì lẹ́lẹ́kejì ni pé àwọn ọmọbìnrin ọ̀hún ẹ gbọ́dọ̀ fún wọn lówó tabua torí ẹ fẹ́ bẹ́lẹ̀ dá wọn dòwò pọ̀ ni kówó yóò bá máa búrẹ́kẹ́ sí ni kówó yóò wá máa yá sí ni. ẹ ti gbọ́n tí mo rí ẹ ti sọ wà láfẹ́ ẹ gbọ́dọ̀ fi jẹun ẹ ní ká ṣàgbàmọ́lẹ̀ o èso ní ṣe o.

Assignment. Assignment. Desde la cabina, desde este parina, cuando la cabina, una guisa vina, quita el gozo de tu, quita el gozo de tu, quita el gozo de tu, quita el gozo de tu, Oh, Hey God, I don't believe this. Me believe nǹkan tí go. I was so shocked nígbà to break news fún mi pé Becky ti kú. I mean, sexy, is this true? Ṣé tòótọ́ me? I don't understand. So, Becky is gone. Becky ti kú. Ẹ kò tẹ́ nǹkan tó fún mi my mi ṣé wọn kàwé nínú àwọn bẹ́kì àwọn bẹ́kì ni sọ jẹ́ nígbà tí bẹ́kì graduate lọ́nà láti kú ah, cause bẹ́kì tèmi mọ̀ kò ẹ́ bá kọ̀ǹpútà orí fífọ́ fún mi rí tó place of ní orin rùn my god. Ah. ṣé ti ẹ̀wọ̀n kan tó yà mí nìyẹn bí mo ṣe gbọ́ báyìí mi gẹ́tara mi àfi wípé mò ń lálàra ẹ̀ wípé mò ń rí báyìí tí mo ti gbọ́ báyìí mi ò lè jẹun mi ò lè mu because I was surprised just like that pẹ̀lú gbogbo pákéjì pẹ̀lú gbogbo àpàṣemáṣe ah, ah, ilẹ̀ ń jẹ́yàn ah, ẹ̀yìn ọ̀rẹ́ mi mo fọ́ ọ. ọ̀rẹ́ mi pẹ̀lú gbogbo fọ́tà ń bá a. yẹ ẹ pa fèrèsé dé. ṣèbẹ́ ló jèwọ̀ ẹ fẹ́ sọ ń donírọ́ ẹ fẹ́ máa pa àwọn rúmọlẹ̀ lékèé. bàbá mo ti bá a ṣe fẹ́ mọ̀ ọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń yà wá lẹ́nu ni ṣe rí ọ̀rẹ́ wa ajọ́ máa ń wà two four seven ni gba tí gbogbo ohun kí ni ìṣẹ̀lẹ̀ kò yé wa. <sighs> ẹ kò dùn ohun tó wà ọ̀rọ̀ tó yóò le àwọn ọkọ̀ tí ń bẹ́ ń ta àwọn èwo ń tirẹ̀ inú rẹ̀. ẹ ẹ bàbá ṣe rí ti ash color yẹn òun gbogbo ló ń lò títí ẹni bàbá ó ti lò tọdún mélòó. bàbá kò tí ì pẹ́ o ó ṣe lò six months oṣù mẹ́fà. oṣù mẹ́fà ni. oṣù mẹ́fà. ó ti jáyé èèyàn tó bá gbádùn oṣù mẹ́fà ó sọ̀ṣẹ́ ju ìyá ọdún mẹ́ta lọ. ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò le o ẹni tó bá darí sapá ó dandan kápá ó pa ẹni tó bá forí dálé agbọ́n ó dandan kágbọ́n ó ta èèyàn tó bá forí sòrúurú oko báyìí náà ti ń rùkúrú wọn bá ilé. bàbá kí ni solution ẹ má jẹ́ kó rẹ̀ wá kú torí ọlọ́run kí ni solution bàbá. ẹ ẹ wò ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sọ́nà àbáyọ o ẹ oore kan tí o tẹ́ ẹ wàá ṣe tẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bó ṣe wà yìí ẹ wà lọ bá ara aṣọ kẹyìn aṣọ tí ò ní ràn yín lówó kò jọ̀pá mẹ́ta lọ ìyẹn aṣọ kẹyìn ẹ ẹ wàá bá a pọnlẹ́ ilé àkọ́gbẹ̀yìn èyí tí ó gbé torí kò sí ọ̀nà àbáyọ. ẹ wo ikú tó yẹ kọ́ ọmọbìnrin òun ò kú òun ló ti ń gbà kú yìí. ẹ ẹ bàbá ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ ẹ ṣe bá wa tọ àwọn tó tún jù yín lọ níbi iṣẹ́ yìí àwọn understand pé charges tí wọ́n lè fẹ́ ju ti lọ owó wà tá a máa kó fún wọn a máa ná owó ìwà a máa ná owó ìwà bàbá. kí ló dé tẹ̀ ń wọ̀ ọ̀run yànyàn bẹ́ẹ̀ ni tí ò ní kú tẹ fẹ́ máa pe fálékè ẹ má bàa rúmọlẹ̀ lọ́dàlẹ̀ torí ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà torí mo wí fún yín tó. ṣé ni mo wí. ṣé ni mo sọ ọ̀rọ̀ tí n bá sọ ẹ jọ̀wọ́. jésù kristu olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ó lè wá dáàdi wa. wọ́n fi hàn mí nípasẹ̀ arábìnrin tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ó ti rìn gan nínú ayé yìí èyí ló fa sábàbí ìdùbúlẹ̀ àìsàn tó wà bó ṣe wá wà yìí ẹ̀jẹ̀ ti gbẹ ní ara ẹ̀ ẹ máa bá mi dá a padà lọ sí hospital tó bá wà ní hospital wọ́n á fẹ́ ẹ̀jẹ̀ sí lára àwa máa ṣètò àdúrà fún ní bíbáyìí pẹ̀lú ẹ̀jẹ̀ tí wọ́n bá fà sí lára mo nígbàgbọ́ pé olùwòsàn ní olúwa á mú ní àràdá. pásítọ̀ ẹ ṣàánú ẹ má jà padà lọ sí stéèjì wọ́n ní tá a bá gbé ọmọ ìdínú chọ́ọ̀tì wọ́n ní àríwòsàn ẹ ṣàánú. màdà ẹ jẹ́ ká ṣe nǹkan tí alàgbà ń bẹ̀rẹ̀ sí ẹ ṣáà rí pé wọ́n ṣe sọ̀kalẹ̀ nínú àdúrà mi wípé ká dá padà sí hospital tá a ti gbé ipò àwọn máa máa fi àdúrà jagun jẹ́ ká kò sí nǹkan tàdúrà ò lè ṣe kò sí àwa náà kún fàdúrà pẹ̀lú àwẹ̀ mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àdúrà ọ̀nà àbáyọ á dé sí ìgbà tá à ń sọ. jẹ́ ká ṣe bó ṣe wí jẹ́ ká ṣe bó ṣe wí ìwádìí ọ̀nà àbáyọ ẹ̀fọ́ pàbá rẹ̀. báwa ń tó sọnù kiri ìtẹ́lọ́rùn bàbá ìwà o jẹ́ kó tẹ́ ọ lọ. o ṣàmù kọ́ndíṣọ̀ tó ọmọ yìí wà má jẹ́ fi kú ọmọ kéré àdúrà má bọ̀. bàbá ìwà eh, o. Deborah! Deborah! Deborah! Deborah! Deborah! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ah! Deborah! Ah! Wọ́n kọ́ bá mi! Deborah! àfìgbà tí wọ́n mọ ìkọ́ba àfìgbà tí wọ́n mọ ìkọ́ba mi pọ̀ ẹlẹ́dàá mi o orí mi Far away, ìyà ni kò jẹni. ẹ̀rọjú tá ẹ̀ ń bèrè àìrójú kiri. Júmi. ẹ̀ẹ́dáyẹ ọ̀làjú ẹ̀ mú tó tọ́ sí i. ọ̀sẹ̀ yìí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Ah, wow! Longest time. Opa Jimmy. Opa Bola Bola. Emi. I'm happy to see you. I myself. So ibi by no post. Ibi by no post mi sí. But how come tí mi ṣe rí ẹ láti ọjọ́ ẹ? First batch ni wá. Ah, ah, òótọ́ ni òótọ́ ni torí second batch lórúkọ mi bá jáde. Seriously. Ah, àwọn roommate ẹ ń kọ́ àwọn roommate mi ló pé tó fi dalalẹ̀ garaga. ẹ ṣé o mọ ibi tán post wọn sí. àti gbàtà ti ṣe tó mi ò rí wọn mọ́. jẹ́ káwa dúpẹ́ tiwa lọ́wọ́ ọlọ́run we are now kọ́pàkọ́pà ṣe. ọ̀rẹ́ mi ibo ló ń lọ báyìí. ọ̀rẹ́ mi ló pè mí wo kò dé wá wo mi ò fẹ́ kúrò nílé ọ̀rẹ́ mi ti ń pè mí látàárọ̀ aṣọ náà ló ní mo máa rí ẹ ló jẹ́ kí n padà kúrò nílé. rẹ́lì ọ̀rẹ́ mi wẹ́wẹ́ èmi ń lọ káàmpù ní báyìí o. ẹ ó yẹ kí sáré dọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn bọ̀ tó ṣe lóun lọ káàmpù yìí sọ ọ̀rẹ́ mi mi ò lè fẹ́lẹ̀. ṣé kàdó wà lọ ọ̀rẹ́ mi. Hello. Mr. Araba <laughs> mi ò mọ̀ pé yìí ni Mr. Jẹ́jẹ́ ṣé ẹ wà pa ah, àwọn ọmọ yẹn ah, onítùsọ̀mù onítùsọ̀mù olùkọ́sọ̀mù kan wà bọ́ṣẹ́ rí èmi ò owó tèmi gara gan ò tẹ́ bá ti sọ́ọ̀mù sí ni. èmi náà wà ní òkú. ìkúlẹ̀ abiyamọ òun ló ń jẹ́ òun ṣe kò sẹ́ni tó ṣẹ̀ ṣé ṣé ìwọ ọmọ ìgbésí ayé rádàdà tó ń gbé ńgbà táwa wà ní skul. ó lè jẹ́ ibi tó ti ṣe àtẹnujẹ àtẹnu àpòròkó ibi tó ti rí ti ẹ̀kọ́ nìyẹn. Ah, olúwa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi tán kọ́ mi tí mo gbẹ̀kọ́ ṣé pé ìwà ìrẹ̀lẹ̀ àti sùúrù mi lè padà sọ mí dẹni tó ṣe orílẹ̀-èdè mi. ṣé wọn ò mọ ni àsúrù lérè. ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣe mí lọ́mọ àrídùnnú o. èmi náà dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó ṣe mí lọ́mọ àrídùnnú fáwọn òbí mi o. ọ̀rẹ́ mi dùn. Hmm. tí a ti wá tí a ti wá ṣé ti rẹ̀ ah, <laughs> èmi fúnra mi. Ah, ọjọ́ five thousand ọjọ́ ten thousand ọjọ́ two thousand ah ìsìn mo wá gba two hundred thousand ayé mi ti wá jà <laughs> ayé mi ti wò ah ayé fọ́ọ̀rì ah ayé dùn jẹ jìyà lọ o ah ìtajẹ́jẹ́ bá wò rí bá wá bá ẹ̀ àtúnṣe tún sọ àṣe three sọ. jẹ́ kó tẹ́ ọ lọ́rùn máa wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o. Oh. Baba ìwà o má finú mi o mo mọ̀ ọ́ jẹ́ má finú mi o òrékelè ọ̀yẹ́ ìtẹ́lọ́rùn o bàbá ìwà o. ṣe ni mo sọ ọ̀rọ̀ tí n bá sọ ẹ jọ̀wọ́ ẹ fi kọ́gbọ́n ọ̀rọ̀ tí mo wí olóhùn tí mo rí sẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n.